590 àbí kìtàbù siyam bá ti mẹ́ pé ramadan alọ́ọ̀bá subhanahu wa ta'ala kó sànú wa kó jíkú bá wa láì láì tọ́dá ó ti wọlé tẹ́ báyìí less than one minute ní ìsáwà ní ramadan ṣùkákà ọ̀rọ̀ nípa rẹ̀ kó lè wà mọ́ mẹ́ sí sí fún wa kò sí pé nǹkan tuntun ni àmáà بيرى الله بعيك وذكر إن فإن ذكر إن, إن ذكر تنفع المؤمنين إما شماتي ما تيسهم من أنفعني كتاب الصيام على عينك باعاوي الصيام ليس من خصائص عاوي أمة واحدة àwọn gbígbà kìí ti al'umma yìí nìkan ló ń gbà rẹ̀ kìí pé ẹ̀sà شنو بيقولوا عفاني في 871 شهر رمضان قال هو من خصائص هذه الأمة أم هو من عند الأمم السابقة في شهر رمضان أسر رمضان قال هو من خصائص هذه الأمة هو سبيشال فوال الأمة إني أم هو عند الأمم السابقة مع الأمة البعضين أني لو أمم رمضان الجواب إداو يقول الله تعالى الله باتقى الجواب يا أيها الذين آمنوا أنت من كتب عليكم الصيام حسي أولونا لوري كما كتب للذين من قبلكم باسلام لجن لعلكم تتقون كالباد يلقى الله سورة البقرة آوى إيا 183 دالت هذه الآية الكريمة على أن الصيام عبادة قديمة فرضت على من قبلنا كما فرضت علينا آية alákọ̀ọ́lẹ̀ fi tọ́ka sí wa pé ìwà ààwẹ̀ gbígbà ìjọsìn kan tó ti wà tipẹ́tipẹ́ ni tọ́lọ́hun ṣe ní ọ̀ràn àyà lórí àwọn tí wọ́n síwájú wa bọ́lọ́hun ti ṣe ní ọ̀ràn àyà lórí láàkìn هل هم مستفردون بالصيام في رمضان ààrẹ tí wọn náà inú ramadan ni am هذا لا يعلم لا أعلم فيه فيه نفسا عن النبي صلى الله عليه وسلم هذا لا أعلم فيه نفسا أعطاني يوم يوري نفسك هذا النبي صلى الله عليه وسلم mi ò rí nẹ́sì kankan gbá níbi sọ pé inú wa Ramadan ó ń gbáwẹ̀ àmọ́ ní oṣù omi mi ò rí nẹ́sì kankan síbẹ̀ àmọ́ fadail Ramadan wa asa'iti fa kathira àti àwọn ẹ̀sà rẹ̀ ọ̀pọ̀ nínú ẹ̀ ما رواه إمام أحمد عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال nínú ẹ̀ náà ni tá a rí gbàdọ̀ imam ahmed imam ahlus sunna nìyẹn tó gbàdọ̀ sí ní abi orira radiyallahu anhu pé annabi muhammad sallallahu alaihi wasallam pé utitu ummati min ramadan khamsa khisal lam tutaha ummatun qablaha ọlọ́run sí àwọn orí márùn-ún fún àlè ọmọ yìí ọlọ́run ò so rèé ṣáájú àwọn síwájú wọn nírò rèé àlè ọmọ tó síwájú wáyé kọjá ní ramadan wọn ò nírú àwọn orí tí ọlọ́run ṣe fún anabi muhammad sallam àti tí wọ́n ṣe fáàlì umma yìí ní ramadan márùn yìí wọn ò ṣe fún wa ó di utitu ummati fi ramadan khamsa al-qital lam yuta'a ummati qablaha naam khulufu fami sa'imu atyabu inda allahi min ri'il misk òun wà nù aláwẹ̀ ó lóore ó ládùn lọ́lọ́ ọba ju tùwárẹ́ misk lọ وتستكفر لهم الملائكة حتى يفترون لا يمد بلاوي الملائكة وما سعدوا أفواني وما ترى فرج فونتيتي وفي السين تسعد فيه وتسعد فيه مرض الجن لا يستع... لا يستخلصون فيه إلا ما كانوا يستخلصون في غيره lẹ́yìn náà wọ́n di àwọn èṣù mọ́lẹ̀ àwọn èṣù ṣètọ́nù tẹ́ pé gbogbo abúlé máa sí inú àwọn oṣù míwọn mọ̀ ní sí inú Ramadan wàyàzínú láàáhù kúlù yawmin jannata fayaqul lẹ́yìn náà lọ́nà kó máa ṣe yàtú ilé anhùn àbí anihun mọ́ọ̀nàtún wọ̀lọ́ọ̀bà láìpẹ́ al'umma mi àwọn ẹrú mi dáadáa wọ́n kó wàhálà ayé àti ẹgbìn ayé wọ̀yẹ̀sẹ̀rọ́nà ilẹ̀kì wọ́n padà sọ́dọ̀ rẹ̀ wọ́n padà wọnú gbàljanna ọlọ́run kó sí wálẹ̀ gbàljanna ọlọ́ba ويكفر لهم في آخر الليلة أروب بين يولون فريتي واجوا وأنه على أمة واجوا يولون جوا أنه تلون wọ́n ní ní òru gbẹ̀yìn Ramadan ọlọ́run pè àwọn màláìkà ọlọ́run pè yọ izzati wa ni mo fi ìzà mi búra àti tóbi búra kí yẹn bá gba libra tó bá iṣẹ́ fún yẹn kan lóṣù kan kí lẹ́yà kí yẹn fi fún un èyí fún wọn ìwọ̀dọ̀ ọlọ́run ẹ̀wọ́ ọmọ ó wọn ọ̀jẹ́ wọn mú wọn ọkọ wọn òṣùmọ́ wọn lọ́sàn nítorí mìíràn ọba gbogbo ẹ̀sẹ̀ ó di rosa jọjá wà náà tó fẹ̀rẹ̀ tẹ̀ lù wá kọ́ ọmọ báyìí nìkan láàárọ̀ jọ eid máa lọ sí eid ẹ̀wọ̀n pariwo pé òru yẹn ọ̀hún yẹn kábíyá pípé á àdáàkà lẹ́lẹ́tìl kábíyá ń ṣe òru lẹ́lẹ́tìl kábíyá ara lọ lẹ́lẹ́tìl kábíyá báyìí o èyí wọ́n pè ní lẹ́lẹ́tìl jẹ́zà lẹ́yìn àti ẹ̀sán tó bá di àárọ̀ ọjọ́ gbogbo ọ̀nà tó bá lọ́gbọ̀lọ́ ó máa ó máa ni gbogbo أما تسيين واي ما بعرف أتيجي تسيين أما مستيكس ما تسيين ما بعرف أتيجي تسيين واي هذا كان النبي صلى الله عليه وسلم يبشر أصحابه بقلوم رمضان إن شاء الله صلى الله عليه وسلم فهو أصحابه لنيرو دونو نبقى مبينا فضل الله بيبقى àti tọ́lọ̀ ń tọ́jú kalẹ̀ nínú ẹ̀ fún àwọn gbààwẹ̀ gbààwẹ̀ wọ́n kọ́ ìmí ìnàdàn tó ń yẹn náà fìlà من الثواب العظيم من الثواب منهم يسأل لا ويشرع للمسلم استقبال هذا الشهر الكريم بالتوبة أبا شريعة مو أقبل كالسيكون شريعة مسلمين قد يسوي قد يكون توبة ẹ̀yìn kó jáwọ́ kó bí àwọn ẹ̀wẹ̀ síbá hù ó di wà nasọ́ọ̀ pé túbọ̀ tó pé ọmọ wọ́n kí ni wọlé istihdad siyami kó lè máa palẹ̀ máa fún àgbàwẹ̀ yẹn wọ kíyàmì àti máa dúró sílẹ̀ mẹ́rẹ̀ bí kí ni bí níyẹ ti sọ àlèhà àti pé wọ àzímà tó sọ àdíkà pẹ̀lú àníyàn tó تجد تدودو والله جل مدانا بولاد لا يتدى صلى الله على نبي الكريم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته